الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب في الوصايا والمدبر والمكاتب والمعتق وأم الولد والولاء طبعا باب تام باب تلف àwọn adájọ́ kọ̀ọ̀kan sì ṣẹ́kù pàápàá jùlọ lónìí wàlmùsàkọ́ ما tún ṣe pé àfọ́ wá sí báàbò tí amẹ́nulé yìí. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mẹ́sáìlì ilé táwọn olùmọ̀ ń sọ nípa rẹ̀ nínú àwọn tírà yẹn ṣeéṣe jẹ́ pé àlàyé nípa wọn lè gbàsìkò ẹni tí ó sì wúlò fún wọn kéré jọjọ. torí ẹ̀ wọ́n máa jẹ́ kí gbogbo àkókò náà la lò lórí irú nǹkan báwọn. tó ká máa ká sì wí ewé ìwé márùn-ún yẹn sílẹ̀ ká bọ́ sí ìdánilẹ́kọ̀ọ́ tó tẹ̀lé. ilé ìtúsẹ̀ pé bùkátà àwọn èèyàn lè pọ̀ lọ síde mímọ̀ nípa táwọn eléyìí kó sínú ju àwọn èyí tá a fi sílẹ̀ yẹn lọ. nínú báàbù yìí wọ́n fẹ́ ṣàlàyé fún wa nípa àlùwọ̀sọ́ọ̀yà àlùwọ̀sọ́ọ̀yà ni mufradu سو الوصية ني إنو في الشريعة هناني عقد يوجب حقا في ثلث مال عاقده ويلزم بموته إذا كان ما مياه lẹ́tọ̀ nǹkankan nínú ìdá mẹ́ta ìdá kan nínú mẹ́ta dúkìá ẹni tí ọba ṣe yóò fún ẹni tí wọ́n bá ṣe fún lẹ́tọ̀ àti ní nǹkankan nínú ìdá kan nínú mẹ́ta dúkìá ẹni tó bá ṣe làákín ẹ̀tọ́ yìí kò ní tẹ ẹni tí wọ́n pé kí wọ́n fún lọ́wọ́ àyàfi lẹ́yìn ikú ẹni tó ṣe. sẹlẹ̀ ni wọ́n ń pè ní alùwọ̀síyà. a sì máa wípé wọ̀síyà yìí àrántí ṣẹ̀ríà ìsìláàmù mú wá ni. ó náà ní ṣíṣe dáadáa sí ọmọlàkejì ní dáadáa tí ó tẹ ọmọlàkejì lọ́wọ́ lẹ́yìn ikú ẹni tó ṣe. ẹ rí i pé níbi tó lọ́wọ́ bá ti ń ṣe àlàyé bẹ́ẹ̀ sì máa pín nínú ṣẹ̀ríà Islam ẹ rí i pé níbi kan náà ayọ̀ alákọ̀ọ́kọ́ wọn ni min ba'di wasiyyatin yusi biha aw dayn nínú àyà tó tẹ̀lé min ba'di wasiyatin yusina biha aw dayn ọ̀rọ̀ tó tún tẹ̀lé lẹ́yìn min ba'di wasiyatin tusuna biha aw dayn àyà tó wá gbẹ̀yìn min ba'di wasiyatin yusa biha aw dayn ọlọ́wọ́n bá. ó ń ṣe àfihàn ìdájọ́ ńlá kan níbẹ̀ yẹn òun náà ni ìdájọ́ àti gbèsè ìpínkẹ́ tó pín ogún o ńṣe lẹ́kọ̀ọ́kọ́ yọ gbèsè sọ́tọ̀ ẹ sì yọ wọ̀síyà kúrò nínú dúkìá ẹni tó eléyìí gan ọjọ́ méjì nínú nǹkan mẹ́rin tí ó tún síwájú kó tó di pa pín ogún ọlọ́run tọ́ka sí méjì ń bẹ̀ yẹn àwọn súnà anábì sallallahu alaihi àwọn àdé àwọn sì tọ́ka sí nǹkan méjì míì eléyìí túmọ̀ sí pé gbèsè mẹ́rin lágbè kó tó di pé a sí ní pín owó ẹni tó kú ẹ̀rí pé àyà yẹn yusi biha aw dayn lẹ́yìn wọ́síyà tó ṣe kalẹ̀ àti lẹ́yìn ìgbà tẹ́ bá san gbèsè rẹ̀ tó kalẹ̀ kí lẹ ṣàkíyèsí mẹ́yẹn á rí i pé ọlọ́run ti síwájú ó ti wọ́síyà gbèsè. oní ẹ̀ ń kà nínú alukur'an kọ́lọ̀ ń sọ pé min ba'di wasiyyatin yusi biha aw dayn lẹ́yìn wọ́síyà àti lẹ́yìn gbèsè. eléyìí o bálùkùránì ti ṣe wu yẹn ṣùgbọ́n mo rí pàànàbí sallallahu alaihi wa sallam qaddama ad-dayn alẹ́ al-wasiyya. gbèsè lànàbí ti síwájú wọ́síyà gbèsè lànàbí ti síwájú wọ́síyà àwọn olùmọ̀ nípa sọ́kù àwọn wá sàlàyé ìdí tó fi jẹ́ pé nínú alukur'an wọ́síyà lọ́lọ́wọ́ bá ti síwájú gbèsè ẹyọ̀kan nínú àwọn nǹkan púpọ̀ ó pé wọ́síyà wọ́n máa ń ṣe fáwọn aláìní ni àwọn tálákà sàárà lòun ẹ sì mọ̀ pé ní tá a ṣe sàárà fún ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹ̀ níṣẹ́ nìkan kú wọ́n ti wá sọ fún ọ pé inṣàlá ọ̀ tó bá kú wá ṣèwádìí tó bá kú ó rí i pé mo kọ àkọọ́lẹ̀ pé fún ọ ní kankan ẹni tí wọ́n á sọ bẹ́ẹ̀ fún ọwọ́ àrí tó kúta ẹ̀kú lọ́wọ́ wa ẹ bá mú tèmi o nínú tí bàbá yín ti lẹ̀ ọ̀dà pàbùkù lọ́fẹ́ tán ìwọ gẹ́gẹ́ bíi tani onínú tí bàbá yín ti lẹ̀ ìwọ gẹ́gẹ́ bíi tani ṣùgbọ́n yàtọ̀ sí gbèsè ẹ̀rí pẹ́nu ẹni tí wọ́n ṣe sàrà fún kọ̀ọ̀rọ̀ àmẹ́ni tí ajẹ́ lówó ẹnu rẹ̀ rọrùn. wọ́n lè sọ sahibil haqqi maqal. bẹ́ẹ̀ ládé ti sọ gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ kan gbà lọ́dọ̀ rẹ̀ ẹnu rẹ̀ rọrùn tí máa ń kó fún ọ tó di ọmú tí ń sọkọ̀ bá kún gbé ọ̀rọ̀ fún ọ èèyàn mélòó ni wọ́n mọ̀ pé a ah, kò gbóró iṣẹ́ ah, ń sọ náà ti pọ̀jù ẹ bá sàn ẹ bá sàn báwa kò túmọ̀ sí kó náà ọmọ bú bàbá àtìyá rẹ o torí bàbá tìyà kọ́ lọ́sẹ̀ ọ́ ẹni tó àwọn ajú rẹ lọ́sẹ̀ ọ́ tọ́ba ìgbà tó yí kọ́ sí ọjọ́ lówó ọfà ìwì àmà lọ́rùn ọgbà létí màtọ́lọ́ wọn bó sì bá a ṣe ó rówó san fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run òun náà ọlẹ́tọ̀ọ́ sí kọ́ fa ìwì tiẹ̀ náà ìyá mọ́ ọlọ́run àbí kọ́ tún tiẹ̀ ṣe ó sì tọ́ sí pé kọ́ gbá ọ létí sàn torí pé mọjọ́ lówó ṣe lè pọ̀ ń gbá mi létí mọjọ́ lówó ṣe lè pọ̀ ń fẹ́ wùyà mọ́ mi lọ́rùn ọ̀rọ̀ wọn ló lè sọ kì í sì ṣe kó tó tó sọ tí ò ṣẹlẹ̀ tó ní sanwó mi fún mi àwọn fẹ́ kó di àbùkù náà sọ̀rọ̀ kíkò tí ì dàbùkù ẹ̀ ṣe eléyìí jẹba tó ẹni tí ọba jẹ́ mùsùlùmí ẹ ká gbìyànjú o kárí pé tábà ní kankan tá a fẹ́ sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ ká ti tètè sọ síwájú ká tó kú ni o nítorí pé nù hadith ọlọ́run ọba ti sàrà fún yín ìdá kan nínú mẹ́ta dúkìá yín pé ẹ lè rí lò lẹ́yìn ikú yín ọlọ́run ṣe sàrà ìdá kan nínú mẹ́ta dúkìá yín fún yín pé kó máa jẹ́ lílò fún yín lẹ́yìn ikú yín kìí ṣe gbogbo èèyàn ni ó láǹfààní eléyìí àṣẹ ẹni tó bá ti sọ àsọlẹ̀ torí pé ó wù mí kí n ṣe má sọ àsọlẹ̀ ń sọ pé nídàá ikọ́ mi ò tí ì ṣe tọ́tí ń kù à tá ló wá mú ìgbà tó ń kù tẹ́lẹ̀ náà. tálọ́mọ̀gbà tó ń hokù tó a ti sàsọtẹ́lẹ̀ sílẹ̀ ṣáájú kó tó di pé kúdé ìdá kan nínú mẹ́ta yẹn ó wà máa gbalada rẹ̀ lẹ́yìn ikú rẹ̀. ìpìlẹ̀ eléyìí ó wà nínú hadithi Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu wá ń àárẹ̀ yẹn. ó lè jẹ́ ti kú anabi sallallahu alaihi wasallam abẹ́wò àkókò tó sì ń sáré sí i kọlọ́mọ mi láyé ju ọmọbìnrin kékeré kan lọ. Sa'd ibn Abi Waqqas wọ́n sọ fún anabi sallallahu alaihi kí lè gbogbo owó mi ṣe sàrà anabi ní rárá ó ní ajẹ́ pé ìdá méjì nu anabi ó dá ìdajì ànábì ní rárá títí ó fi sọ pé ìdá kan nínú mẹ́ta ànábì wa sọ pé as-sulus wa as-sulusu kathir ìdá kan nínú mẹ́ta ó dá àmọ́ ìdá kan nínú mẹ́ta náà ń kọ́ ọ̀pọ̀ láti bẹ̀rẹ̀ láti mọ̀ yìí pé èèyàn lè ṣe wọ̀síyà àmọ́ ohun tí ó fi ṣe wọ̀síyà gbọ́dọ̀ tayọ ìdá kan nínú mẹ́ta. tọ́ lásìrí lọ́dọ̀ apá kan nínú àwọn sẹ́lẹ̀kù sọ́ọ̀lẹ̀ nínú àwọn sàábí wípé àwọn ń wò pé ń tọ́ dáa jù wọ́n ní pé dábàá ṣe wọ̀síyà tí wọ̀síyà wa kó kéré sí ìdá kan nínú mẹ́ta bí ká ṣe wọ̀síyà homos ìdá kan nínú márùn-ún sodos ìdákanu mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́sàmà ti jẹ́ ìdákanu mẹ́ta àwọn òkè ìdákanu mẹ́ta pọ̀ gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti sọ. ilé ìtumọ̀ sí pé téèyàn bá ṣe wọ̀ sí ushur onáàdá ìdákanu mẹ́wàá. limadha la an tatruka warathataka aghniya khayrun min an tatrukahum ní olówó ọlọ́rọ̀ ó lóore fún ọ tí kò fi wọ́n sílẹ̀ láláì ní lọ tí ọmọ wa tẹ́wọ́ sára yìí. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé má ṣe àwọn tí ó jogún rẹ níkà kò fi wọ́n lẹ̀ lólówó ọ̀sẹ̀ tí kò fi wọ́n lẹ̀ láláì ní lọ. wọ́n sì yàn tẹ̀sí rí yẹn ìgbà ti pa àmọ́jọ́ tá a kù ó ti yẹ kí kálukú ti ṣe tiẹ̀ kalẹ̀. kó sì máa bẹ nítòsí ìrọ̀rí rẹ gbogbo ìgbà tó bá ti sùn lójoojúmọ́ ráì bàámà bóyá tó bá ti sùn yẹn ó tún ti jọ́ gbẹ̀ndà kéèyàn. wọ́n mọ̀ bá wá wọ́wọ́ sí yàrá ká tó bá ti wà nítòsí wọ́n mọ̀ kí lọ sọ̀kalẹ̀ kí ni kí ti ṣe ìdá àwọn olùmọ̀ àwọn ńláńlá à ń kà nínú tàǹgbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo àwọn máa ń ṣèpalẹ̀ máa kú ní gbogbo ìgbà a rí nínú wọn ẹni tó ṣe pé èèyàn ọdún mẹ́wàá tọkọ wọ sí yàrá lọ́lọ́run ọba tó gbẹ̀mí ẹ̀ yìí túmọ̀ sí wípé àwọn ń ṣèpalẹ̀ máa kú síbẹ̀ làwa rí torí pé wọ́n kẹ́bí ṣe jẹ́ pélé ayé náà lẹ sọ̀kàn sí iná lẹ ń lé tẹ́nìkan bá ṣèṣì lọ rí ìwé kan tó kọ́lẹ̀ pé àsọtẹ́lẹ̀ mi wọ́n lè gbọ́ di pé à ó ronú kú ni à dákun ọ àti ìṣẹ́kù kú báyìí sábà ń kó sẹ́ni tó fẹ́ kù ṣùgbọ́n yóò wá náà ni ìgbà tí ó sì wá sí kò ní sọ fẹ́nìkan ṣe ìdí nìyí tó fi jẹ́ pé látàlẹ́ yìí lọ. oníkálukú ó ti ní àsọtẹ́lẹ̀ rẹ kò ti kọ́lẹ̀ ó lè padà wá lo ọgọ́ta ọdún o lè lo ogójì ọdún o lè lo ọgọ́rin ọdún àmọ́ dájú pé ó ṣòro kẹ́nìkan ni owó tó tún lọ ọgọ́rùn-ún ọdún sí ọ̀sán lọ́jọ́ kan torí ẹ kọ àkọọ́lẹ̀ rẹ̀. afaani wàhíkù calaamalahu maayuusi fiihi an yucidda wasiyata aha síwájú eléyà sọ̀rọ̀ ẹ̀ wá ní ká ṣe wàsíyà àbí nǹkan tá a nífẹ̀ẹ́ sí sí ọ̀ràn yẹn ni tàbí nǹkan tá a nífẹ̀ẹ́ sí kì í sọ̀ràn yẹn èso ọ̀ràn yẹn torí pé inú dáadáa ṣiṣẹ́ ni ẹ̀ńtọ́lọ́mbà ni kò lè ṣe alhamdulilayi yọ ọ̀nà jẹ́ ntí ládàá rẹ̀ ọ̀sẹ̀ kù fún ọ lẹ́yìn ikú rẹ̀ ṣùgbọ́n ká gbìyànjú láti ṣe nǹkan kan tó jọ bẹ́ẹ̀ lọ dáa púpọ̀ afaani ọ̀tọ̀ tí gbogbo ẹni tó bá ní nǹkan kan tó fẹ́ sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ ẹnìkan tó bá ní owó kan tó bá ní dúkìá kan tó fẹ́ sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ kó sọ àsọtẹ́lẹ̀ yìí o kó ti kọ́lẹ̀ kó ti palẹ̀ mọ́. nígbà tó bá kọ́ abẹ́nu ló ti sọ wàá pẹ́ ní jọ́jọ́ rì sí tó bá ṣe pé kíkọ́ lọ́ba kọ́lẹ̀ wàá pa àwọn jọ́jọ́ rì sí wàá pé èèyàn méjì tí ó jẹ́rìí sí nítorí mo kọ́ ọ́lẹ̀ yìí o ẹ jẹ́rìí sí àbí kọ́ sọ sáwọn èèyàn létí àsọtẹ́lẹ̀ mi nìyẹn yìí méjì ẹ sí tó o bá wá tó o bá fẹnu sọ ọkàn sọ lọ́rọ̀ ni o pè é méjì jẹ́rìí sí bí aláìsè wọ̀ sí yà ni o kò sí nǹkan kan tá a fi ṣe lẹ́yìn ikú rẹ̀. tó bá jẹ́ pé ọkọ́ lẹ̀ ó pa àwọn èèyàn jẹ́rìí sí pé wéyìí ìwé àsọtẹ́lẹ̀ mi ni ẹ jẹ́rìí sí kò nídìí pé kó kà sí wọn létí kò sì nídìí kó gbélé wọn lọ pé kí wọ́n kà ilé tí wọ́n fi wá dá wàhálà alẹ́ kó tó kú ìwé yìí àsọtẹ́lẹ̀ mi ló wà ń bẹ́ẹ̀ tí wọ́n bá kú kẹ̀ka tó wà ń bẹ̀ sáwọn tó jogún mi létí ẹ jẹ́rìí sí wọ́n sì jẹ́rìí sí alihamudulilayi ṣùgbọ́n arikun lọ́kọ́ọ́lẹ̀ òpè yẹn jẹ́rìí sí òun náà bí aláìkọ̀ kankan lẹ̀ ní ọjọ́ àyàfi tó bá sọ yìí pé tí mo bá kú o gbogbo ń tẹ́ ẹ bá rí lọ́pọ̀wọ́ mi ni mo fi kọ́ ipe kẹ́ lẹ́yìn ikú mi a pé ẹ lò ó ẹ fi ṣe wá o ìgbà náà la lò ó tí ẹ bá jọmọdé tí ò gbọ́dọ̀ náwó ara rẹ̀ láì gbàyọ̀dá àníyàn ti ẹ̀ wá jẹ́ òpònú dídìrín tí ọmọ owó náà sẹ́rù wọn náà lè kọ́ àkọọ́lẹ̀ pé táwọn bá kú lọ́mọdé yìí o àbí táwọn bá kú dídìrín yìí o báyìí báyìí ni kẹ́ ẹ sọ́wọ́ àwọn o wọ́n ní kò sí tó burú ń bẹ̀ lópin ìgbà tó bá ṣe pé èyí tọ́jọ́ ọmọdé nínú wọn ọmọ kí ni tó máa wọ̀ síyà kí ni tó máa sàrà kò sí wàhálà mbẹ. bákan náà tí dídìrín náà bá máa tún máa sàárà tí èsì pọpọlọ rẹ ti dàrú débi pípọ̀ máa tún máa sàárà kò sí ní tó burú mbẹ. tọ́ wọ̀síyà tẹ́wárí yẹn ó ní orígun mẹ́rin tọkàn ọba sí nínú mẹ́rẹ̀ẹ̀rin wọ̀síyà ò lè ṣeéṣe. alákòókò almusi ẹni tí ó ṣe wọ̀síyà ẹni tó ṣe wọ̀síyà yẹn ni pé a gbọ́dọ̀ rí ẹni tó ṣe wọ̀síyà pé ńgbà tó wà láyé ló ṣe wọ̀síyà torí wọ́n ṣe wọ̀síyà nù sàárè. ẹni tó wà ṣe wọ̀síyà yìí ó gbọ́dọ̀ jẹ́ ọmọlúwàbí kò gbọ́dọ̀ jẹ́rú ó sì gbọ́dọ̀ jẹ́ mùmọ̀yẹ́zán kò gbọ́dọ̀ jẹ́ ọmọdé kékeré tí ọmọ yàtọ̀ sàrà àti èsì sàrà. sì gbọdọ̀ jẹ́ ipò ńlọ ní owó tó fẹ́ kọ àkọọ́lẹ̀ nípa rẹ̀ torí pé o lè sọ àsọọ́lẹ̀ nípa owó olówó pàtó èso lè. ilé ìjọba àwọn. àmẹ́ni tí ọjọ́ pé lówó ṣùgbọ́n gbèsè ti jẹ gbogbo owó lọ wọ́n sí àkìlọ̀ ń sìn. nígbà tó kú tá à ń san gbèsè àwọn tó jẹ lówó gbèsè ti kówó lọ wọ́n sí àkókò òsínú ẹ̀járe. ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni almusaleh ẹni tá a ṣe wọ̀síyà fún ẹni tá a pé fún fún ní nǹkan lẹ́yìn ikú wa. májẹ̀mú tiẹ̀ ọ̀nà ni kọjá ẹni tó ṣe wípé irú rẹ̀ ó lè níkapá lórí dúkìá irú rẹ̀ lè níkapá lórí gẹ́gẹ́ bí èèyàn tó ti dàgbà tó ti bàlágà tó níláka àbọ̀mọdé tó máa ti ṣe gbogbo rú bá jọkùn kó bá jómi ìyẹn ni kíkọ gbọdọ̀ jẹ́rú torí pé ẹrú ò lè níkàápá lórí kankan tẹ́ bá ti gbélé lọ ọ̀gá rẹ̀ ọgbà. tọ́ lábẹ́ kọjá ẹni tí ó ṣe é ṣe kó níkàápá lórí dúkìá wọ́n lè sọ àsọtẹ́lẹ̀ fún oyún tó wà nù oyún tó wà nù lópin ìgbà tó yún ẹ bá ti ń bẹ ń bẹ kó tó di pé wọ́n sọ àsọtẹ́lẹ̀ kódà oyún tí wọ́n ti ní táwọn òpó ṣeéṣe kó wáyé òun náà wọ́n lè sọ àsọtẹ́lẹ̀ fún kò sí tó burú ń bẹ ọdẹ à ń gbà tí wọ́n sọ pé kó jẹ́ ẹni tó ṣeéṣe kó níkàpá tó ṣeéṣe fún láti níkàpá lórí dúkìá séèyàn wá lè ṣe wọ̀síyà fún mọ́ṣáláṣí nù èèyàn lè ṣe wọ̀síyà fún mọ́ṣáláṣí tó ń ti pé mọ́ṣáláṣí èṣe nǹkan tó ní láàká ìtọ́lẹ́nu bákan náà èèyàn sì lè ṣe wọ̀síyà fún gádà pé owó yìí o ìdákanu mẹ́ta yìí mọ́ṣáláṣí àdúgbò wa ìníkẹ́ kówó yẹn lọ wọ́n fẹ́ parí rẹ̀ máa fi parí ẹ̀ àbí mọ́ṣáláṣí ní kẹ́ sí ìdákanu mẹ́ta yìí kọ́ ìdákanu mẹ́ta yìí ẹ lè máa fi ṣòwò èrè tí máa ń bí láéláé àwọn mọ́ṣáláṣí ní kẹ́ máa fi kọ́. ìdákanu mẹ́ta dúkìá mi ẹ máa fi ṣòwò òyèrè máa ń bí àtòun náà tó bá di pé lè fi ṣòwò má àwọn afárá ni kẹ́ ẹ máa fi tún ṣe bí àwọn gádà gádà gádà tó gbogbo eléyìí kò sí tó burú ń bákan náà a lè ṣe sani tó ti kú. ìwọ ọmọ kò ti kú o lè ṣe wọ̀síyà fún lópin ìgbà tó o bá mọ̀ kò ti kú wọ̀síyà tó wá ṣe fún ni pé ìgbà tí wọ́n bá tó kú lówó yẹn ó tó tẹ̀ lọ́wọ́ nínú sàárè láà kí sínú sàárè nítorí pé ńgbà tó ti kú yẹn tẹ̀bọ́n náà sa àwọn kan lẹ̀ tí ó jogún ẹ̀ wọ̀síyà tó ṣe fún yẹn wọ́n kú sáwọn tí ó jogún ẹ̀ bí kọ́jà pọ̀ lẹ́yìn ikú rẹ bó tilẹ̀ jẹ́ pàbúrò àbẹ́gbọ́n rẹ̀ yẹn ti síwájú rẹ̀ kú torí tí ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ bá ń bẹ láyé nígbà tí wọ́n fọ máàlẹ̀ pàápàá jùlọ àwọn ọmọkùnrin kò sẹ́nìkan nínú ẹ̀gbọ́n àbábúrò tí kọ́bọ̀ ọwọ́ dáadáa sẹ́gbọ́n ẹ̀gbọ́n yẹn tọ́jọ́ ten million naira mo fi sún ẹ̀gbọ́n mi tó ti kú so ẹ máa kó òkú lẹ́yìn ikú rẹ̀ ó lè lówó òkú lẹ́yìn ikú rẹ̀ ó lè lówó nítorí pé wọ́n ti jẹ́ gbèsè lójú ayé rẹ̀ wọ́n ọ̀sán àti lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ pé kú pẹ̀lú ọdún mẹ́wàá owó yẹn owó òkú náà ni tó bá ti tẹ àwọn ọmọ tí òkú fi sílẹ̀ tó bá ti tẹ wọ́n lọ́wọ́ àwọn ní òpin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pín ogún wọn. tòǹgbà tí wàá sàsọ tẹ́lẹ̀ gbéra kanu mẹ́ta dúkìá rẹ̀ ó fi ṣe wọ̀ sí àfẹ́gbọ́n rẹ̀ tó ti kú àwọn ọmọ àwọn ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ tó fi sílẹ̀ àwọn ní òjògùn rẹ̀ lè jẹba àwọn. máa wọ nǹkan o. tó bá yẹ pé ẹ̀gbọ́n rẹ ti kú rẹ wọ́n á ti wọ̀ sí ìyáálé báyẹn àwọn tí ó jogún rẹ ni ó owó yẹn àwọn tí ó jogún rẹ ni ó owó yẹn bó tilẹ̀ jẹ́ pé bàbá àtìyá rẹ náà ń bẹ láyé bàbá àtìyá rẹ àwọn òsì lẹ́tọ̀ọ́ sí kò sí fún wa àwọn rẹ ni. ṣùgbọ́n ńgbà tí o ti ṣe wọ̀ sí àṣẹ́gbọ́n rẹ tí ò ní jogún rẹ owó ẹ̀gbọ́n rẹ ń eléyìí tọkàn tí wọ́n pín sáwọn ọmọ àtìyàwó àti àwọn òbí yín yẹn bàbá rẹ náà lẹ́tọ̀ọ́ ìyá rẹ náà lẹ́tọ̀ọ́ sí kọjá ń bẹ̀ torí táwọn ń jẹ yẹn ogún ọmọ wọn ni wọ́n ń jẹ wọ́n jogún ọmọ wọn lọ́nà méjì ogún ọmọ wọn tó kú nísìn àtogún ọmọ wọn tó ti kú ti pẹ́ tọmọ wọn tó ẹsẹ̀ kú nísìn bùn lówó so tó ń ti pé kò tọ́ pé kẹ́ni tí ó jogún kásì wọ̀síyà fún ṣùgbọ́n àwọn bàbá àti ìyá ìwọ̀síyà kọ́ làwọn ń gbà àwọn ń jogún kí n tọ́ ma wọn tó ti kú jẹ lógún látàrí àtọ́gbà ní wọ̀síyà làwọn ń jogún lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí dúkìá rẹ̀. tọ́ ọ̀pọ̀lọpọ̀ ní sọ̀wọ́ sí ìyá pé tí wọ́n bá kú ẹ̀múdàkanu mẹ́ta dúkìá mi ẹ máa fi ṣòwò kí ẹ máa fi kọ́ àwọn mẹ́sàlásì tí wọ́n ṣe igbó náà ṣáájú kó tó kú ó ti ń ṣerú dáadáa yìí ń tọ́ da púpọ̀ kọ̀fẹ́ kọ́ tán lẹ́yìn kú ọ̀ àmọ́ wọ̀ kọ́ mẹ́sàlásì rí láyé rẹ̀. ẹ̀rù ń bọ̀ kó wá má tán lójú ayé ẹ̀ nígbà tó wá kú dẹ̀dẹ̀ tó kù lọ́wọ́ máa kó àwọn mọ́ṣáláṣí ọ̀dà ṣùgbọ́n ìwà rẹ̀ ọ̀dà mọ́ṣáláṣí nù dákan rẹ̀ ọ̀dà rẹ̀ ọ̀dà àtìgbà tó ti wà láyé ló ti yẹ kọ́ ọmọ akọ́ mọ́ṣáláṣí ṣùgbọ́n yìí náà ti rọ́pọ̀lọpọ̀ àwọn olówó ṣe pé títí tí wọ́n fi wọ́n sì lówó débì kan wọ́n ọ̀rá lẹ̀ kan rí páwọn fi kọ́ mọ́ṣáláṣí rí ṣùgbọ́n kó tó kú ó ti wá kọ́ àkọọ́lẹ̀ kó tó ń bá ti kú mọ́ṣáláṣí nìkan kọ́kọ́ kọ́ nínú ìdá kan mẹ́ta dúkìá òkè ìsinlọ́wọ́ wúlò kò ti wúlò kó tó kú àbí tá a bá kọ́ mọ́ṣáláṣí lójú ayé wa àní ládàá rẹ̀ á rì wọ́n ti lè rẹ̀ jọ fún wa nì á lọ gbàǹjọ́ gbẹ̀ndà òkè bákan náà ẹni tó ṣe é ṣe àtúnṣe afárá mọ́ẹ́sẹ̀ dúró dìgbà tó bá kú mọ́ẹ́sẹ̀sẹ̀ dúró dìgbà tó bá kú ipò tí ń ṣe kó tó dìpò kú. ẹlẹ́kẹta àlùmúsọ ọbẹ̀ kí n la fẹ́ sọ àsọtẹ́lẹ̀ pípọ́n fún yẹn. o ní kankan o ní kankan ọwọ́ àgbọ̀pọ̀ ṣe wọ̀ síyà ṣé atẹ́gùn wọn kò fún ọ. ẹni tí ó ṣe wọ̀síyà yóò jẹ́ kó ní kankan dúkìá tó sì ní tó sì ṣe yìí ó jẹ́ dúkìá tọ́tọ́ pé kí mùsùlùmí ó níkàpá lórí irú ẹ̀. wàhálà yìí ọtí wọ́n pé gbogbo ọtí fíríjì lágbájá ni kó fún orí igbó lọ́sẹ̀ gbé ránṣẹ́ so, wọn náà máa gbarú ẹ̀ pé pátá ah, emu tí a kàn lọ tá ní táàkì owó rẹ̀ yẹn náà kọ haram. náà ilé ọtí lọ dálẹ̀ ilé ọtí lọ dálẹ̀ ọwọ́ rẹ̀ fẹ́nìkan náà fámìlì rẹ̀ gbọ́ gbàkúgbà ilé orí o. ilé tẹ́tẹ́ lọ́ọ́ dálẹ̀ a'udhu billahi báńkì rìbá lọ́ọ́ dálẹ̀ ọwọ́ àṣẹ wọ̀síyà rẹ̀ ẹ má gbàgbà púpà kọ́ máa gbé nǹkan rẹ̀ lọ. torí ẹ̀ ń tí ọ̀bà tán gbígbé kí mùsùlùmí ó ní kápá lórí ẹ̀ èèyàn gbọ́dọ̀ gbá o èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ wọ̀síyà o. bákan náà ntaama olè olè ikpe ni kò fún yàn pé ràkúnmí mi ẹ tó bá bí ma kó fún lágbájá àmà bí òbí ma bí òní bí ma bóyá kùn rẹ kàn wù ní bóyá òkú ni ó bì tó ń torí di eléyìí nítorí bá jẹ́ majhul wọn yìí ṣe wọ́n sí yàrá. tọ́ ẹlẹ́kẹrin. kí láàfin ṣe wọ̀síyà náà. ọ̀nà ni al-ijab kọ́ sọ pé mo ń sọ àsọtẹ́lẹ̀ pé tí mo bá kú nínú ìdá mẹ́ta dúkìá mi fún fún lágbájá ní báyìí. so ìjáàbù nìyẹn ìwọ ti fún yàn gbogbo gbólóhùn tí yàn lè ṣe sọ bẹ́ẹ̀ ló lè lò bá jẹ lárúbáwá kọ bá má jẹ lárúbáwá gbogbo ọ̀nà tó bá sì lè sọ. tọ́ kìí sì ṣe dandan òun náà nìkẹ́ni tó ṣe wọ̀síyà fún kó náà gbalẹ̀ kan náà títọ́ bá ti kúta ìkó ti di tiẹ̀ àbí ńgbà tó bá tó wá gbà ló di tiẹ̀ ọ̀rọ̀ oríṣi méjì tá a bá sọ ti kúta ìkó ló di tiẹ̀ eléyìí túmọ̀ sí wípé tí ọba wa gbà tí nǹkan yẹn sì bímọ bíkọ́sọ̀ pé àwọn màálù rẹ̀ yìí nínú ìdá kan nínú mẹ́ta dúkìá rẹ̀ lágbájá nìkan kò fún. kọ́ wa gbà àti lẹ́yìn ìgbà tó pẹ́ a sì ti sọ pé ní kí atọ́ bá ti kú ó ti di tiẹ̀. a jẹ́ pé àtàwọn màálù yẹn àti gbogbo ọmọ tí wọ́n bá bí ó ti di tẹni tó ṣe wọ̀síyà fún. àmọ́ tí a bá sọ pé kò ní di tiẹ̀ àfìgbà tó bá tó wá àgbà á sọ pé àwọn màálù yìí ni bàbá ní ká fún un yàtọ̀ sáwọn ọmọ tó bá bí. gbàjẹ́ pé tó bá pẹ́ kó tó wá àgbà ní tó bá lé lórí rẹ̀ kò ní jẹ́ tiẹ̀ ìjọba lé lórí ẹ̀ kò ní jẹ́ tiẹ̀ ìyẹn tá a bá sọ pé kò ní di tiẹ̀ àfi tọ́ba tó gbà àmọ́ tá a bá sọ pé yóò di ti gbogbo ẹni tó máa ṣe wọ̀síyà fún lẹ́yìn ikú ẹni tó ṣe wọ̀síyà kíákíá ajẹ́pọ̀ àti nǹkan yẹn àti èrè tó jáde lára rẹ̀ tẹni tí wọ́n ṣe wọ̀síyà fún. tọ́ lẹ́yìn lẹ́yìn àfáàní wala wasiyyata liwarith ẹni tí ó jogún wa a ò gbọdọ̀ ṣe wọ̀síyà fún ọ gbọdọ̀ sàsọ́ọ̀lẹ̀ tẹkọ fún bàbá rẹ ní nǹkan báyìí tí bàbá rẹ bá ń bẹ láyé lẹ́yìn ikú rẹ àbí ìyá rẹ àbọ̀mọ rẹ àbí ìyàwó rẹ gbogbo ẹjọ́ ọba jogún wa wọ́n ṣe wọ̀síyà fún torí tí wọ́n bá ṣe wọ̀síyà fáwọn eléyẹn àbòsí pọ́nbélé ni ń ṣe lọ́kàn wù ọ́ kí n táwọn ọgbọ́n pọ̀ ju ti àwọn èèyàn yòókù lọ ló fi ń ṣe wọ̀síyà yẹn torí ẹ̀ kò sí wọ̀síyà fẹ́ni tí ó jogun wa ẹni tí ó jogun wa òun ó jogun ni àwa tún ní fi wọ̀síyà kún fún ǹjẹ́ ṣé ṣíṣe wọ̀síyà fẹ́ni tí ó jogun wa títa bá ṣe kò ní lálàáfíà ni àbá kọ̀ fún ni láti ṣe. lábẹ́ ohun táwọn olùmọ̀ sọ wọn bẹ nínú ẹni tó sọ pé tó bá ṣe wọ̀síyà fẹ́ni tí ó jogún rẹ̀ wọ̀síyà yẹn ò lè lálàáfíà ṣùgbọ́n ìtọ́dọ́gba oníkí tó bá ṣe wọ̀síyà fẹ́ni tí ó jogún rẹ̀ ẹni tó ṣe wọ̀síyà fún yẹn kò ní gba tó ṣe wọ̀síyà fún lórí ẹ̀ àyàfi káwọn èèyàn yòókù tí ó jogún wọn láwọn yọ̀ǹda. bẹ́ẹ̀ náà ni tó o bá ṣe wọ̀síyà pẹ̀lú tó lé lórí solot táwọn tí ó jogún tó bá yọ̀ǹda tó bá na owó wọn ni nínú owó wọn ti fẹ́ mú nìsín wọn làwọn yọ̀ǹda kò sí wàhálà tẹ̀lé ìjẹba àwọn. lẹ́yìn náà solot tá à ń sọ pinnu rẹ̀ láti máa ṣe wọ̀síyà ok àti ìdè wala wasiyata liwarith ẹnikẹ́ni tí ó bá jogún àwòrán ṣe wasiya fún ọ wá nínú àdìsá nàbì sallallahu alaihi wa sallam pé inna Allaha qad a'ta kulli dhi haqqin haqqahu fala wasiyata liwarith gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ kan nu dúkìá ẹni tó kú Ọlọ́run ti fún lẹ́tọ̀ọ́ rẹ̀. ìbáàjọ́ òbí ìbáàjọ́ ọmọ ìbáàjọ́ aya ìbáàjọ́ ọmọ ìyá ìbáàjọ́ àbúrò ìbáàjọ́ ẹ̀gbọ́n bàbá ìbáàjọ́ yà ìbáàjọ́ yáyà oníkàlùkù ìbáàjọ́ mọ́má oníkàlùkù lọ́lọ́run ti sílẹ̀ tọ̀ rẹ̀. wàyí o láti sin lọ kò sí àyè kó kẹ́ ẹ máa ṣe wọ̀síyà sẹ́ni tí ó jogún a gbọ́dọ̀ ṣe wọ̀síyà sẹ́ni tí yóò jogún wa. eléyìí túmọ̀ sí wípé ẹni tí ó jogún rẹ ọ̀bọ̀dọ̀ ṣe wọ̀ sí ìyà fún ok ẹni tí ó jogún rẹ ọjọ́ lówó ọwọ́ àkọ́kọ́ lẹ̀ pọ̀ ọjọ́ lówó gbèsè lélẹ́yìn tó bá ti lẹ́lẹ́rìí tí wọ́n jẹ́rìí sí pé lódodo lọ yáwó lọ́dọ̀ rẹ̀ yọ gba owó rẹ̀ àmọ́ tí o bá lẹ́lẹ́rìí ẹ̀rú ń bà wá meje má jẹ́ pé ọ̀fẹ́ dọ́gbọ́n ṣe wọ̀ sí fún lọ́nà pípé ní owó tó jẹ wal wasaya kharidatun min ath-thuluth ṣé wọ̀síyà tá a ti fẹ́ ṣe wọ́n níbo láti máa yọ nínú ọ̀dà kanu mẹ́ta dúkìá ní tó kù kò gbọ́dọ̀ jù lọ. ìyẹn ni pé ó wí kò wí nínú ọ̀dà kanu mẹ́ta wọ̀síyà wáyé àwọn tó bá wá wí tó nínú ìdákanu mẹ́wàá ní kẹ́ẹ̀tì yọ a gbọ́dọ̀ tayọ rẹ̀ ìdákanu méje ní kẹ́ẹ̀tì yọ a gbọ́dọ̀ tayọ rẹ̀ ìdákanu márùn ní kẹ́ẹ̀tì yọ a gbọ́dọ̀ tayọ rẹ̀ torí ká má bàa lùgbà ọlọ́run ọba wa. jẹ́ tó bá rí báyìí báwo la ṣe wá mọ̀ ìdákanu mẹ́ta ṣé ìdákanu mẹ́ta lọ́jọ́ tí ń ṣe wọ̀síyà àbí ìdákanu mẹ́ta lọ́jọ́ tó kú. àbí ìdákanu mẹ́ta lọ́jọ́ tá a gbé nǹkan yẹn sẹ́ni tí ó jogún sẹ́mi pé ẹni tó kú nìsín ọjọ́ tó ń ṣe wọ̀síyà gbogbo owó tó ní láyé ó six hundred thousand naira èlò ánìdákanu mẹ́wàá rẹ̀ náà nínú mẹ́ta rẹ̀ ó two hundred thousand bàbá yìí. a mú owó tá a fi ra aṣọ gbẹ̀yìn sí lára tá a fi gbẹ́lẹ̀ tá a fi sáyàn rẹ̀ aṣọ gbogbo gbèsè tọ́jẹ tọ́lọ́n àti tèèyàn owó kù six hundred thousand. tó bá yẹ kí six hundred thousand ló ní. lọ́jọ́ tí ó ń ṣe wọ̀síyà tá a sì sọ pé ìdákanu mẹ́ta yẹn ọjọ́ tí ó ń ṣe wọ̀síyà ni a jẹ́ pé two hundred thousand láàfún láàfún ẹni tó ṣe wọ̀síyà fún inú two hundred thousand láti máa yọ ìjọba ní ká fáwọn èèyàn tọ́ba sọ pé ìdákanu mẹ́ta lọ́jọ́ tó kú ni ọjọ́ tó kú. àwọn gbogbo dúkìá rẹ owó ti di nine hundred thousand àti pé dàkànnù mẹ́ta ní sì ti di three hundred thousand tẹ́lá sọ pé dàkànnù mẹ́ta lọ́jọ́ tá a fún àwọn ẹni tó ní ká fún lówó lówó six hundred thousand lówó jẹ́njọ́ tí ń ṣe wọ̀ sí ìyá owó ti di one point eight million ajẹ́pẹ́dà kan nínú mẹ́ta one point eight million láàfún torí pé ìgbà tó kú àwọn ọmọ yẹn wọn ò tètè pín dúkìá wọ́n bá bísínẹ́sì lọ ni ibi tó wọ́n dé nìsín bàbá náà ló lówó ló lérè rẹ̀ so inú eléyìí láti yọ so etí ètò pé kò sí ètò pé ẹni tí ó gbà wọ̀ sí yà nítorí pé tó bá sọ pé ibi tó wó wà ń jọ yẹn owó ti lé sí lónìí ó wà six hundred níjọ́ yẹn ìdákanu mẹ́ta rẹ̀ tẹ́ bá ní lẹ́sùn ṣe é mọ̀ pé two hundred thousand ìní ọgbàánu wàràs tábà ní tówó já sí lónìí mílíọ̀n kan àti ọgọ́rùn-ún mẹ́jọ ẹgbẹ̀rún tábà fẹ́ mú ìdákanu mẹ́ta rẹ̀ òǹkà ti jẹ́ six hundred thousand. so ìdí nìyí tó ti jẹ́ pé òun ló pé ẹni tí wọ́n ṣe wọ̀ sí yàgò. ìgbà míì ibi tó wó wà ń jọ ló pé torówó ti dínkù nìsín. ìgbà míì ibi tó wà nìsín ló pé torówó ti lé sí nìsín. àwọn ọmọ ayọ̀ kan ju à èyí táwọn ìjọba yín dá sí bá wí náà ní kò gbà torí ma 'ala al-muhsinina min sabil. wọ́n tó fẹ́ ṣe dáadáa sí ọ sí ọ̀nà sí ọ̀nà kan láti láti wá gbọ́ ọmọ bá wí nítòsí dọ́gba jù ní pé ẹ̀yin tẹ́ bá fẹ́ pín ogún yẹn nígbà tẹ́ bá fẹ́ yọ wọ̀síyà ẹ wo òwe wo ló kéré jù láàrin ijọ́ tó ṣe wọ̀síyà àti òní tẹsẹ́ fún eléyìí ní tí wọ́n ṣe wọ̀síyà ètò bá kéré jù ní kẹsàn-án torí la an tatruka waratataka aghniya khayrun min an tatruka hum 'alatan yatakaffafuna an-nas ilé ìjẹbi tá a dúró sí lónìí ilé ìtumọ̀ sí pé gbogbo ẹni tó bá ní nǹkan kan tó fẹ́ fi ṣe wọ́n sí àkóso ipò tó palẹ̀ rẹ̀ mọ́ ká sì mọ̀ pé gbogbo wọ́n sí àtàbà fẹ́ ṣe àlẹ́tọ̀ àtúnṣe fẹ́nìkan ní ẹni tó jogun wa gbogbo bí tá ṣiṣẹ́ wọ́n sí àbá tó gbogbo ń tá a ṣiṣẹ́ wọ̀ sí ìyàwó bí wá tilẹ̀ òkọ́ pọ̀ tó kò gbọ́dọ̀ tayọ ìdá kan nínú mẹ́ta. lédè yorùbá à ń túmọ̀ àlọ́ síyà sí àsọtẹ́lẹ̀ ìtumọ̀ yẹn ò pé àsọtẹ́lẹ̀ ó lè jọrọ lásán tí wọ́n bá kú o tí wọ́n bá kú ẹ máa ṣe dáadáa sáwọn fámìlì mi o.

torí a máa sọ yìí pé nípa owó tá a mọ ẹnìkan lẹ́yìn ikú nípa owó èyí tá a mọ ẹnìkan tí ó jẹ tiẹ̀ lẹ́yìn ikú tó ó ti gùn jù kó gùn jù bẹ́ẹ̀ kò sí wàhálà inú kí ìtumọ̀ à ń sọ yé wa wàá níjọ́ jẹ́ pé tí wọ́n sì ń pera wọn láàfà irú rẹ̀ wọ́n máa wí ká tó yẹ kí wọ́n kàn máa ba ṣẹ̀rí ọlọ́wọ́n bá jẹ́. òun lè lérò yìí pé gbàtí wọ́n ti sọ wọ̀ àsọtẹ́lẹ̀ nù àwọn kìí gbogbo àsọtẹ́lẹ̀ ni wọ́n ń pè wọ́n sí yà nínú ṣẹ̀ríà. tẹ̀wọ̀n kí ni sin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bàbá kan ti sọ àsọtẹ́lẹ̀ àwọn ọmọ takò ni sẹ́rù wọ̀ sí yà táwọn sọ ni. tó ń bá kú tọ́ ẹ̀yin wá yí padà ẹ yà sọ fún wọn wa si yàrá padà fún wọn bá dẹlẹ dà má sẹmí àwọn ọmọ iná má ètò mọ wọn àti lẹni iná yóò bá délé wọn. eléyìí àsọtẹ́lẹ̀ mìíràn ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ eléyìí tó ń sọ mí bá ha ọdẹ ní ní pẹ̀lú owó. náà kò ní ìdígbà tára fẹ́ ti sọ láti láti rẹ̀. Nígbà tó bá sọ yìí, àwọn ìgbàgbọ́ ní ìwọ̀sọ̀rọ̀sọ̀ wà ní ọjà àtúnṣe ní ilé ìwọ̀n Wọ́n fi lérò pé ìjẹ́ ìgbàgbọ́ ci wani dogorin ciwon da zai yi ma wasu ne na da ke ba ko na da wasu da ta yi wata da ruwa da ma cikin wanko a cikin shi ne a alhamdulillah ìyá lè ṣe wàsíyà ẹni tí ó jẹ́ lẹ́rìí kọjọ́ kan nínú ẹni tí ó jogún ìdí ni pé àwọn ọ̀lẹ́tọ̀ọ́ sí ṣe wàsíyà fún un kò sì súnmọ́ kápẹ́ wọn ṣàbòsí lórí tí èèyàn bá lẹ́tọ̀ọ́ sí lèèyàn máa ṣàbòsí wọn ilé ìjọba wọn ní ogún àti àti wọ̀síyà bí bákan náà ni kẹfẹ́rí rí ń bẹ̀ màtí kẹfẹ́rí ò lè jogún wa táà tún lè ṣe wọ̀síyà fún kẹfẹ́rí ó lè ṣe wọ̀síyà fún kẹfẹ́rí torí pé òsibí tí islam ti sọ pé mẹ́sẹ̀ dáadáa sí kèsìrì nípa owó ó lè ràn lọ́wọ́ ó má sẹ́ ràn lọ́wọ́ ṣùgbọ́n kọ́ ọ̀ràn mùsùlùmí lọ́wọ́ péjú kọ́ ọ̀ràn kèsìrì lọ́wọ́ lọ. nítorí pé pàápàá jùlọ tó máa ń pérò àwọn alágbélébù ní kí adọ́ba ti gbowó òun yóò lọ sùn dá mẹ́wàá rẹ̀ sọ́ọ̀sì tó ń torí di eléyìí kó fún mùsùlùmí ó péjú kó fún kèsìrì lọ. wọ́n tí wọ́n bá mọ̀ pé ló ní family transaction fẹ́ يسمى الوالدين والأمر إلى آخر الآية شيما وتوصية كلمة عدم alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ nítorí ẹ̀ máa ń lọ sọ fún bàbá rẹ̀ gbọ́ rẹ̀ bàbá rẹ̀ àbí èèyàn kan bí èèyàn jọ ń ṣe tí a máa lọ sọ fún un pé nǹkan báyọ̀ da nǹkan báyọ̀ lọ da nǹkan báyọ̀ da nǹkan báyọ̀ lọ da wọ́n ní sí wọ̀síyà náà rárá kò sí wọ̀síyà ìsítì ni wọ́n ń pè lẹ́yìn wáò ǹṣe kìlọ̀ ilé yẹn ṣe wọ̀síyà wọ̀síyà ó ní í ṣe pẹ̀lú owó ó sì ń sọ fún wọn ipò owó yẹn yóò dùn wọn lẹ́yìn kù lẹ́yìn kù tiẹ̀ sọ ọlọ́run bá sọ nínú àyà kan ní suratul Baqara nípa ẹni tó bá sí dáadáa sílẹ̀ wípé kó ṣe wasiya lil walidayni wal aqrabin fún àwọn bàbá rẹ̀ àtàwọn ìyá rẹ̀ àtàwọn tó bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ àyà yẹn ó ti sọ̀kalẹ̀ síwájú kọ́lọ́ tó sọ àyà pínpín ogun kalẹ̀. irú ẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ Islam kéèyàn tó kulè yóò ti sọ àsọtẹ́lẹ̀ pé bàbá mi ìyá mi kíníkan fún wọn ní nǹkan báyìí báyìí báyìí báyìí tí mo bá kú ẹ máa kèsè rí ṣe máa ṣe wọn tí wọn lọ wíìlì dúkìá wọn lọ́dọ̀ lọ́ọ̀yà ṣùgbọ́n gbà Islam ti ṣàlàyé ogún pínpín ó ti parí kò sí wọ̀ sí yàrá. sẹ́ni tí ó jogún ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà àwọn sọ pé ọ̀la àkọ́rọ̀bí ìtọ́lọ̀ ń sọ ń bẹ̀ yẹn ẹni tó bá jẹ́ láìní nínú àwọn mọ̀lẹ́bí èèyàn tí ò sì ní jogún èèyàn àyà yẹn wà mọ́kàmà nípa tiwọn yàtọ̀ sí òbí méjèèjì ẹni tó jẹ́ láìní nínú mọ̀lẹ́bí wa tí ò ní jogún wa torí pé ẹnì kò di lọ́nà àyà yẹn sì sẹ́kù lórí tiwọn pé ká ṣe wọ̀ síyà fún un náà. ẹnpa àbúrò bàbá yín àbúrò ìyá yín ẹ̀gbọ́n yín àbúrò yín ó má jẹ́ pé ńgbà tẹ́ bá ti wá kú gbogbo owó tiyín àwọn ọmọ náà ni ọkàn kú lọ àtìyàwó bàbá àtìyá àwọn ọmọ ìyá yín àwọn ọ̀lẹ́tọ̀ sí kọ́bọ̀ ń bẹ tẹ́lẹ̀ náà àwọn àbúrò àti ẹ̀gbọ́n bàbá yín àtàwọn àbúrò ẹ̀gbọ́n ìyá yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀lẹ́tọ̀ sí kankan ń bẹ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n tẹ́ bá sàsọ́ọ́lẹ̀ pé wọ́n fún wa ní nǹkan kan àwọn náà ò fi rí nǹkan kan eléyìí jẹ́ bó ṣe والسلام